kò sólókó lóko. kò sólókó lóko. àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí. ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. ẹni ẹni kò fẹ́ni lójú tó bàtà sẹ́nu ètùmọ̀ àrègbà wà ó lọ́wọ́ àfọ̀ jù fẹ́ ni ọ̀rọ̀. bírọ̀bá lọ lógún ọdún ọjọ́ kan ló ti tọ́ ọba igi ọba fẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlẹ́ gbòòrùn àṣebí o bí kò ilé ò pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àṣebí o ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ alẹ́ gbòòrò àṣebí o. ọ̀sọ́lọ́kọ̀ọ́lọ́kọ̀. ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́. inú ààfin mi ìwọ ń fojú di mí àjẹtì ẹni tó bá fojú àná wò kú ẹ bọ́ra bọ́ lájọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ ṣọ́ra ẹ omi ti bèkú dà. a ti tòjẹ́ bọ́ lóòjà lọ́wọ́ kó bá bá ẹni tí ó bọ́ abẹ́ni tó bá sì fún wọn bọ̀ bọ̀ apẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ lọ ṣọ́ra ẹ bí ẹ̀gùn pọ́n o. ojú pípọ̀ kan ò tọ́nà sógùsàn bẹ́ẹ̀ ni bájá bá ń sinmi yóò sàmójú olówó ẹ̀. ìwọ ń gbòwe láàfin mi tí wọ́n bá ronú jinlẹ̀ wàá wá rí i pé èmi lolówó ìwọ la já. Ja. ṣé o ever nífẹ̀ẹ́ I don't think so. So why tí o ṣe wá wò mí lọ́gbà ẹ̀wọ̀n láti jọ yìí? Níbo ló ti fẹ́ kí n rí adúrú owó yẹn láti wá sí another country? So nǹkan tó ń tọ́ra sọ fún mi sí ni pé tó bá ta ọgbọ́n nǹkan tó wà nílé ẹ̀yìn o ò ní rí owó tíkẹ́ẹ̀tì ẹ́ dá mi lóhùn. o ò ní rí owó tíkẹ́ẹ̀tì. mo ṣe mọ́ sí pé o ò nífẹ̀ẹ́. no mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. ṣo nífẹ̀ẹ́ máa yẹn. Answer me now. Are you in love with me? Okay, you know what? Jẹ́ can make a simple phone. ẹ. Ṣé ti jọ ní àjọṣepọ̀? Answer me! apá kan. kí ló ṣe sọ̀rọ̀ rárá wa. mọ́mọ́ ní làákàyè o kọ́mọ̀ lárò dilẹ̀ kọ́mọ̀ lọ́pọlọ bí rò. ìwọ pápá mo mọyè yìí jẹ ìwọ nà ẹni òdùnmọ́ kò gbọ́dọ̀ wí ẹni òdùnmọ́ kò gbọ́dọ̀ pé ẹni òdùnmọ́ kò gbọ́dọ̀ sọ. ẹ dákun bàbá alájọ kí wá ní ìdùnnú ẹlẹ́wọ̀n yín gan tó wá dàgbọ́ ọwọ́ tẹ wá ń dójó ìyá tẹ̀ ń kọrin jì jàbí kí wá ní sẹ́yìn lẹ́ni àkọ́kọ́ tí òkọ́kọ́ lọ sí ààfin àbí kí wá ní bàbá rámbẹ̀. ó ń dùn yín pẹ́yẹ̀sì láàfin ni ah! ah, tẹ́lá wà láàfin tẹ́lá rí bí kábíyèsí ń gbé mi gègé hmm. tí ń gbé mi gègé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo jẹ́gẹ́ bí ẹyin. Hmm. Ah! díẹ̀ ló kù kó fún mi ní ó fẹ́ fún mi láyà tuntun ló. ìkúnlẹ̀ abiyamọ yóò fẹ́yìn láyà tuntun. kí ni ṣe rò pàwọ̀ ògbọ́n ni. pé kí ni. èmi ò kàn kúrò lọ́ọ̀dẹ̀ ni mo mọ tí ń ṣẹlẹ̀ láàfin. ẹ̀rọ kẹ́mi ọ̀hún tí ì sọ fún mi. èmi ti gbọ́ wọ́n ní pé ẹ̀yin ni kábíyèsí fi jẹ ẹni tí ó mọ nu bàtà ọba. Ah! èèyàn bẹ́ẹ̀ ni. Ah, èèyàn o ó fẹ́ mọ̀dí abájọ ni o. wọ́n ní tí n bá ní bọ́kọ̀ mi ṣe é ṣe láàfin. bẹ́ẹ̀ni. ní ní rábàbà ní dọ̀bálẹ̀ ẹ bíbá ni mi níbi tí máa ṣe nù ẹ ṣeun ọ. ìrọ̀lá pa ẹ́ bọ́sẹ̀ ìrọ̀lá <laughs> ó fẹ́ mọ̀ dí abájọ ẹ lè mọ̀ dí abájọ jọ wò ó fẹ́ mọ̀ dí abájọ òye wọ́n fẹ́ mọ̀ dí abájọ òye àìmọ̀ dí abájọ ló bí wọ̀ nínú ló bọ́wọ́ lórí ẹ lè mọ̀ dí abájọ. mo fẹ́ mọ̀ kọ́ tó dàbí kábíyèsí jọ sọ yóò lè mọ yóò lè sọ fún ẹ ẹ kú oríire ẹ máa ṣe wo ẹ ṣe wo ẹ ṣe wo jàre èrè èrè akari èrè akari jàre yàrá ẹ ẹ dàkún ah, kí wàá ló kọ oyè tó fi jẹ. ẹ máa ṣe gan-an ìyá wa ìrì akárí o Kilimanjaro ni o. kilimọ. kò mọ Kilimanjaro ó bẹ́ẹ̀ bọ̀ nǹkan tẹ́mi àti kábíyèsí jọ sọ o wo díẹ̀ ló kù o díẹ̀ ló kù tẹ́mi àti kábíyèsí àjọ máa bàtà àjọ máa wọṣọ kan náà àjọ máa sí òde kan náà ni ìgbà ilẹ̀ máa tó mọ̀ bọ́rọ̀ igi ṣe kiri ni. <laughs> yín ni. ọ̀dà ṣe é ro kẹ́mi ò tí ì gbọ́ mo tún gbọ́ wípé wọn wọ́n fi ń jẹ oyè abọ́bà. àwọn bàbá ẹni abọ́bà kú. ọdún ah, bàbá. àwọn bàbá ẹni abọ́bà kú. wà á lọ bọ́sẹ̀ ṣé bàbá olóye o. wọ́n di ẹni. bàbá olóye. wọ́n di ẹni. o ti dún bàbá. o dẹ̀kun.

This old man really hold am o. Chai. Àwọn ọmọ sí nǹkan Chai. Hmm. So na wetin Steph dey hide for me be dis abi? she go hear am. Um. alo alo Ajeti bó o ní ẹ ó ṣe dákun ṣé gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ṣé kò yẹ kó o bò ń gbọ́ ẹ abẹ́mi rẹ̀ ń jà ni. Hey. dídákẹ́jẹ́ rẹ yìí máa ń bà mí lẹ́rù ṣé ìṣe pé o ti pinnu láti dá sẹ̀ríà fún láolú láolú mọ̀ ti kú òǹtà náà ó mọ̀ ti dọ̀bà ọba sì bá lórí ohun gbogbo ni o èèyàn dáadáa ni gbogbo ayé mọ̀ ọ́ sí èmi ò sì fẹ́ kẹ́nìkankan mú ọ tọwọ́ bọ sọ̀ọ̀lọ̀ ọkùn ìhóruru káwàá ruru o dákun o fọwọ́nú o. rárá rárá àjẹkún ìyà kan kọ́kọ́ táìlẹ́jà kọ́ kì í sì ṣe pé ò lè dá láolú mú àmọ́ ọ̀rọ̀ ọláolú ti dàbí egungun tá a so májá lọ́rùn tájà ò gbọ́dọ̀ jẹ́ ṣe sùúrù. lọ́jọ́ tí kí a ṣe sùúrù kádẹ́tẹ̀ mọ́ wa lọ rèé fọwọ́ ẹ̀tẹ̀ gbani nígi mú ní gbangba láàrin jà. ẹ lè ní pé kí n kúrò nílùú fúnra olùkọ́ ni. àkó òǹlù bí ìbò ẹnu mi ọmọ gbayún èmi mọ̀ kàn sọ pé jẹ́ẹ́jẹ́ ni kágbà ó tẹlẹ̀ mọ́ ni. kágbà ó má bàa tẹ débi wípé àgbà ó fà tẹ́tẹ́ dé ṣebí ẹ̀bẹ̀ là ń bẹ àgbẹ̀yà kò jẹ́ ká rọ̀nà. àjẹtì níbọ̀sọ tó ní gbé parí ná èmi kúkú sì mọ̀ pé kílù ilé tùbà kó lè túnṣe òun ló wà fún àmọ́ eh, tá a bá kanjú tùlú ọ̀ràn àti gbádùn rẹ̀ ó nira o pẹ̀lẹ́ báyìí láàsì fi pàmùkùrù pẹ̀lẹ́ o àló àló àló ọmọ ti pa kínní ọ ó tọrọ àsìmọ kòrò kò burú àwáwí tí a ní. Tani máa Tani máa nìyẹn? O ti ń bí ẹ látàárọ̀, tani máa nìyẹn? Emeka, má pa mí. Kí má pa ẹ? Ẹ́ kí má pa ẹ? Who is that man? eh? so mo ti wá di stranger lójú abi. àbí? O ti di stranger lójú ẹ? Ta ló pè stranger báyìí? But you treat me like a stranger mo ti ń bí ẹ látàárọ̀ mo níta ni máa yẹn òun ló ń kì mí òun dídùn mi around ẹ bọ́dẹ̀ mọ mi o you know Emeka very well o mọ̀ pé Emeka will ever find out okay. Bàbá alájọ. Bọ́ọ̀sì. Ẹ kú jókòó. Kéèlè. Èso ni. Kábẹ́bí ṣe. Ah, mo ní ẹ fi panu ni. Mo ṣe jẹun tán ni. Èmi náà mọ̀, mo fi ẹ̀fẹ́ lè náà panu ni, kò pọ̀ Bọ́ọ̀sì ìwọ náà gbà. <laughs> Ah. Hmm. gbogbo ẹ̀ ni mo fẹ́ jẹ tán o. Hmm. Hmm. bọ́ọ̀sẹ̀ tí o fẹ́ pa mí ní bọ́ọ̀sẹ̀. Ah, ah. eh, eh. pípa bò ó <laughs> ikú yín ò wúlò fún ọ wà bí yóò bá parí iṣẹ́ ẹrú yín orí bẹ́ẹ̀dì ni mi ò gbẹ́gbá yìí eh. ẹ̀yin lòdì ní kábíyèsí ìlú ló ránṣẹ́ pè láàárọ̀ yìí. ọmọ yìí mọ nǹkan tó jẹ mí. <laughs> Um, ó mọ̀ bí tí mo kù sí. ẹgbẹ́lẹ́ náà sí. Ah. <laughs> gbẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀. ìyá ti fi lé panu. ṣé wọn. wálé mi ẹ wò mo mọ̀ pé èèyàn bú ni mí mo burú àmì mọ̀ pé mo ti sọ èyí mo fẹ́ kẹ́ forí jù mí ẹ dáríjì mi. Hmm. mo ti dáríjì ẹ dédé. oyè wo ni kábíyèsí pé yín fún láàfin lónìí pé kẹ́ ẹ wá jẹ. bọ́sẹ̀ dídé kó o jókòó. ẹ sọ fún mi wọ́n ṣàmúra ìnáwó lẹ̀ hmm, bí àbá ti ẹ̀ ṣaraṣọ oyè ni bébà sì ṣe ẹ̀fẹ́yàwó oyè ẹ ṣàfi ẹ̀pọ̀n mi náà lè ná ẹ sọ fún mi kí náà fọ oyè wo náà fi ń jẹ. bọ́sẹ̀ hmm? jókòó. ẹ̀yin ẹ dáríjì mi. mo ti dáríjì ẹ àní ẹ̀yin ẹ̀pọ̀ lọ́nà ń wà jókòó. káyà bẹ́ẹ̀ fọlọ́run ṣe nínú ọ̀rọ̀ yìí orí ìyá ẹ̀ orí bàbá ẹ̀ darí díẹ̀. ó ya babalájo yẹ sọ fún mi owó yòówó ganan fi ń jẹ láàfin lónìí. ṣé ṣé ṣé ó ṣe ìdílé mi lẹ́nu. ẹnu mi ti àbọ̀ èmi èso ń dọ̀gbẹ̀ ẹ̀dá inú mi ó bóun ò sọ fẹ́ni. ò ní sọ fẹ́ni. èmi èmi mọ̀ ni èmi. òun ti gbọ́ yìí That's not bad. That's not bad at all. Bad? Yeah. I mean, that man is rich. Stickingly rich. I saw the Bola Femilara. Abu Fajakin Chamber. Eh? lẹ́ ń jẹ́ ń bẹ̀ máa jẹ́ ń bẹ̀ possible it's not possible man. gbọ̀rọ̀ kìíní. ẹ̀kú dédé wòyí ah, ṣùpọ̀ pinero ni SAN ṣùpọ̀ ọlásùpọ̀ mọ́ṣe ní pinero senior advocate of Nigeria. Ah, yeah. uh, ṣé chief ọlálẹ́kan akọgun ni mo bá sọ̀rọ̀ ah ó ti dágbà ẹ ẹ yes um, ẹ ó wù mí kémi àti fojú kanra ni I would like us to meet. Ah, rárá rárá. Ra, a kò le rárá <laughs> kò sí ìyọnu. ọ̀ rárá rárá kò kò sí láburú I just want us to meet one on one. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó máa ṣe wá láǹfààní gan ni. Uh, okay, all right, all right all right no problem no problem ah good okay I see. all right can kẹ́hìnà take care. Ah. ẹ máa wo ẹ máa wo súlé yìí kí ló fi rẹ̀ pè náà ah. <laughs> ṣàkíyèsí bí ọ̀ràn. Eh, ọ̀rọ̀ ọ̀rọ̀ junior àti lọ́ládé ni. Hmm. kí ló ṣe wọ́n. Ah, ṣé o rò pé relationship wọn yẹn ó ti ń wọnú jù ni ti ń wọnú jù o. well that has been my prayer if you ask me relation ilé wọn at least kì í ṣe pé junior fẹ́ lọ ra black market kò you have anything against the relationship? <laughs> mi ò lẹ́nìtìn against wọn mo kàn wo náà ni tó bá fi pé kò sí nǹkan tó wrong ń bẹ̀. ẹ jẹ́ bá bọ́dà health condition yín. ẹ ọkọ ẹ ń kọ́ náà. àlàáfíà ló wà. ọ̀rọ̀ ẹ Ah, no one seems to see the situation the way I'm seeing it. Mm. Oh, very good. Ah, lovely, lovely. Oh, that's a beautiful one. <laughs> Good, good, good. Uh, well, we shall celebrate, Benny. Yeah, good one. I'm, I'm, I'm so happy for you. Okay, all right, all right. Okay, okay, bye. Uh ah, -huh. So, Junior, any news? Yes, Um, we have a great one here, sir. Okay. I received a message from Chief Oladekun Akogu, sir. Ah, what is it about? What you agreed láti ní private the police, sir. Wow! Eh, good one. Yẹ mo sọ fún Money Mo ní nọ́lé lọ mú ehoro máa yágbẹ̀yìn ni. Eh, àbí did I tell you? Oh, ni owó ni ẹ sà. Ṣé ti gbà pé òwò jẹ gbọ́ yóò bá tiẹ̀? Owó àánú ẹ̀ ṣe mí. Ẹ má lọ fojú di mí sà, improve gan. Ah, oh yọ lára ah o improve gan. ẹ dẹ̀ máa gbàgbé láti tètè response sí message chief akọgun. of course of course i would i would <laughs> so tó bá ṣe ń lọ báyìí kó pe secretary eh, kó wá ká tètè yanjú yẹn and then ìwọ náà kó attend some clients wa láti London okay kó make sure pé o yanjú complaint wọn and let me know all right well done. irọ́ ni o. kí ni. Eh? ẹ máa dákun ẹ má fàwàdà ṣe rẹ̀ ẹ jàre. Ah, èwo lọ bẹ́ẹ̀ ṣé pé lóòótọ́. bàrà níjọ yẹ o ìtì wọ́n pè yín láàárọ̀ irú àánú. o ká lọ mú ṣòkòtò ká fi lé ibù bá rẹ lọ sórí ibù ẹ wá kọrin ìjà wọn bẹ nínú ilé. ṣé kì í sóye ni ìjọba ń lé ìjọba lóko kì í sóye ni. wọ́n fi jẹ oyin olófòfó ẹ wá pọ̀ wá bá mi nínú ilé. wọ́n fi gbogbo ọ̀sẹ̀ ìgbà tó wọ́n ṣe ọ̀bẹ yìí ò dáhùn. ṣé ṣe ṣe gbọ́dọ̀ ta. èwo ni mo. àbámọ́ máa bọ́ bẹ́ẹ̀ ṣe ní kẹ́. wọ́n fi oyin olófòfó kan. kìnìún jọba ọmọ yẹn ni. sara ni. mo rò pé mo gbéṣẹ́ kan fún ẹ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ni ó pẹ́ dẹ̀ ni mo ṣe tán sá. láti ṣe ẹ̀sìn bínú ni láti kí ó náà bá kábíyèsí jà. ta ló sọ fún ẹ pé mò ń bá kábíyèsí jà. yẹn ni. sara ni. wo kíní tí ń bẹ lókè yìí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè kò síbi tí ò lè fi sí o tó bá wù ú ó lè fi sílé olówó tó bá wù ú ó lè fi sílẹ̀ tálákà nítorí ẹ̀ ní gbogbo ọmọ aráyé ṣe máa ń gbìyànjú pé kó má fi sí sàkání wọn. ṣùgbọ́n ilẹ̀kùn má já síbí ilẹ̀kùn má já síta ibùkún ló sàmà já sí torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún ẹ wípé àtòkèrè ló lójú jíjì tí ń mẹ́kún ẹ̀sùn ọmọ yẹn ni. sára ọmọ ọkùnrin ò tó sápá ẹ̀ sọ́tún sápá ẹ̀ sósì ṣe bí aláàrú lóyìnbó kó o lè ṣe bí adégbọrọ lọ́jà ọba àmọ́ ọjà òyìnbó mọ̀ pé nìkan wà o. Hm? gbọ̀rọ̀ kìíní ọdún lónìí gbọ́n gbọ́n lókè òkè gbọ́n gbọ́n. Ah! ṣé ó yẹ kó jẹ́ irú èmi ní màá máa tọrọ owó lọ́wọ́ ń kú láolú kí wọ́n fi máa bẹ̀bẹ̀ fún owó kó tó lè fún mi èyí náà ṣàmọ̀ bí méjọ ṣe mú un kú nígbà tí méjọ wà láyé kò sí nǹkan tí méjọ bá fẹ́ ṣe tí wọ́n ní dárúkọ ọ̀nkú láolú ṣé wàá yẹ kó jẹ́ láolú láolú ló yẹ kó wá ṣerú eléyìí fún mi kó máa wá wúrúwà báyìí sí mi. alájà ilé ayé lè rí yẹn àmọ́ tó ń bá sọ fún mi pé omi láwọn ló máa ṣe ẹja méjọ̀jì náà máa jiyàn. ìròyìn tó ń kàn mí lára wípé wọ́n wọ́n ti ń gbìmọ̀ pọ̀ lórí ilé ọjọ́sí tẹ́ ẹ bá rántí pé àwọn ò gbà lọ́wọ́ yín lọ́nà ṣé àwọn ọmọ yìí wọn lóbi ni ah. àbí òbí wọn ò kọ́ wọn àbí wọ́n kọ́ wọn wọn wá gbà torí èkéyìí tó bá jẹ́ nú gbogbo ẹ̀ tí n bá náwó gan wá ní kábíyèsí ni o. wọ́n. kábíyèsí. èwo wọn ló dàbí ọ̀gá wọn tá a lè sọ pé ọ̀gá wọn rè. kẹwì ọ̀gá kábíyèsí <laughs> o. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòrùn àṣebí ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkìṣí.